الحمد لله لمرسلنا سبحانه وتعالى على عباده بنعمة الأمن كما أن عليهم بنعمة الإيمان ويقول سبحانه يظنون عليك أن أسلموا قل لا تمن علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين ويقول سبحانه فليعبدوا رب هذا البيت الذي أطعمه من جوع وآمنه من خوف أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه سرا وعلنا يقول سبحانه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 ìdẹ̀ra ìfàyàbalẹ̀ ìdẹ̀ra ni èyí tó ṣe wípé a ní ìdíẹ̀ láyé ìdẹ̀ra ni èyí tó ṣe wípé a tún ní ìdírú ìdẹ̀ra yìí níjọ́ tó ga lọ sí a ní ìdílé láyé torí pé tọ́sán bá balẹ̀ òun lè yóò fi orí ohun tí ọlọ́run ti torí ẹ̀ dá wa ṣe ọlọ́run ti torí ẹ̀ dá wa àwọn ìrìnlá ìdásòwò ṣá ìjọsìn ọlọ́run ọba nìkan tọ́sán ọba balẹ̀ iye òyìnbílẹ̀ yóò yọrọ ìgbésí ayé ìsẹ̀mí wa gẹ́gẹ́ alára gan-an ti pé látara pa wà láyé lábìlẹ̀ sí lọ́wọ́ ọgbọ́n jẹ́lẹ̀ ìpayà ń bẹ èèyàn ní lè sọ fún wọn jẹun nígbà tí ìpayà wà mo lọ́fà ló já sí pé nàbí láyé fọ̀rọ̀ ní màálí ìsọ̀lá àtọ̀sọ̀lá ló fi bẹ́lọ̀ ìfọ̀kànbalẹ̀ ṣáájú oúnjẹ bí ìwọ ọlọ́run ọba. رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات أري ìlú yìí ọlọ́run bá ń ṣe ní ìlú fàyàbalẹ̀ nítorí pé alámúnú mọ̀kọ́dàmù alẹ́kọ̀ọ́ ìmọ̀kànbalẹ̀ ṣáájú oúnjẹ o oúnjẹ tó dùn àti nǹkan mímu tó dùn tó wà lẹ̀ wọ́n wá gbé mọ́ èjì ọgbìn sẹ́gbìn kìí ṣe éèké o lọ́jọ́ éèké kan ìjẹgbẹ́ ní lọ́dà kọjá kákàfùlà ìjẹgbẹ́ ní máa gbé sẹ́gbìn yẹn èèyàn lè rún jẹjẹ o. olùbí ọkọ bẹ lọ́run pé ọlọ́run ìlú yìí bá ń dé nílùú fàyàbalẹ̀ lẹ́yìn fàyàbalẹ̀ yẹn wọ́n ń sunkún ahlahu min as-samarat ọmọ wa bá ń fi èso oríṣiríṣi ó bá ń fi kẹ́ àwọn ẹni tí wọ́n ń gbé lu ìbádọ́lá èèyàn ló sì ọlọ́run ọba ìdẹ́ra òun ni fàyàbalẹ̀ jẹ́ níyìn ayé òun lọ́lọ́run tó fi ní ìdẹ́ra ayé múlẹ̀ ọba dẹ́dà sọ pé àwọn ẹlẹ́mìíyàwó àdìnà ìjà àdìnà àrọ̀ wọn káàmìnà wọ́n yóò sàkàtọ̀ fún náà sùn ọ̀hún lẹ́gùn. أفبنعمة الله يكفرون àbìlìkáàtì lè yẹ kúrò ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ wípé tí kìí ṣe bá alágbé árọ̀mù yẹn kalẹ̀ ní sámìnà ọjà ìfọ̀kànbalẹ̀ ọ̀yọ̀ta kátọ́mù náà sùn min hawli láyé káàrẹ̀ nìyí kí ìjínigbé kí ìjà lọ́wọ́ ẹni àwọn oníṣẹ̀lẹ̀ àfàbìlìkáàtì yóò wọ̀bí ní àìmọ̀tìlá ìyẹ́ kúrò. Ṣé ìbàjẹ́ làwọn yẹn wà nígbàgbọ́ sí? Àwọn ajá sí pé dẹ̀rọ ọlọ́run ọba. Ṣé ìgbàgbọ́ làwọn yẹn nígbà ni wọ́n ṣe kíni ìbàjẹ́ ni wọ́n nígbàgbọ́ sí? Dẹ̀rọ ọlọ́run ọba wọ́n ta ìmúre sí. Kí dẹ̀ra ni fàyàbalẹ̀? Ọlọ́run ọba subhanahu wa ta'ala. Ó tún fi ìdára yìí, ó tún fi ìdí ẹ̀ wọn fẹlẹ àbúrò rọba hazalbẹyì tí wọn sin ẹlẹ́dàá tó nílé yìí ìyẹn káàbà alùsàbà fàṣàrọkà àlá alẹbi àbà àmàhàn ìjòwòrìn ilé tí ń fún wọn jẹ níbi ebi wà àmànàhàn mi kọ sílẹ̀ tó ń fún wọn lọ́kàn balẹ̀ nínú ìbáyọ. ìbádọ́là ìbáyọ̀ balẹ̀ máa dà pọ̀ ọwọ́ ní hadith àbí Hurairah radiyallahu anhu wọ́n ní òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ yìí pé man asbaha aminan fi sirrihi ẹni tó bá jí láàárọ̀ báyìí ọkàn rẹ̀ dẹ̀ balẹ̀ láàrin àwọn alájọgbé rẹ̀ àwọn jàmá rẹ̀ sí kọ́ba olè mọ̀ áfà kí ìbádàá mi tó wà lálàáfíà òdì méjì àìdáhù kóòtù yá omi hì oúnjẹ tí ó tún wá jẹ níjọ́ ní tún fẹ́ lọ́dọ̀ rẹ̀ àníbi sọlá àlọ́sálá sọ pé ka ànàmá ṣèyíṣàtìláhùn tó yá ìhàdà ìrí ha bí ẹni gbẹ́jẹ gbogbo ilé ìdẹ̀ra ni láyé o ọmọ yìí bí òdì kejì rẹ̀ yá ní ayé ń bíbà yìí fàyàbalẹ̀ ní ìdẹ̀ra ni. kódà tó bá tún dijọ́ ògbé ní àlùkìyàmọ̀ ìdẹ̀ra lọ́jẹ́ ọlọ́run ní àwọn ọjọ́ wà ló jẹ́mẹ̀ abadẹ́dọ̀ máa sọ fún ọ yìí pé ọ̀dùnkòló ha mi sàlámì àmì ní wà ló jẹ́mẹ̀ yẹn lọ pẹ̀lú àlàáfíà lẹ́sí ọkọ̀ kàbálẹ̀ ọlọ́run tún lóye wọn ìwàhùn ìlúkọ̀rọ̀ àti àmìnún àwọn ẹni ẹnu àwọn yàrá àlùjẹ́nà yẹn wọ́n á ti kọ̀ọ̀kan balẹ̀. Ayé alùsùlùmí ní ìbádàlá ní ìdí fàyàbalẹ̀ ṣẹ̀ríyà òfin ọlọ́run. Èyí tó já sí káwọn èèyàn ti bá kọ́tò rẹ̀ jẹ. Orí láwùjọ wa tẹ́lẹ̀ bá gbọ́ ṣẹ̀ríyà báyìí. Nídìí ó mú fìlà. Yóò fi eré geere ẹbí ló dé à àwọn oníṣẹ̀rí àdìrí kí ló dé oníṣẹ̀rí àkọ́dà lọ́dọ̀ Yorùbá gan àwọn gẹ́gẹ́ ti gba àwòrán ìṣẹ̀rí àjẹ́ tọ́pọ̀ kẹ́ bá fẹ́ ọgbà ẹ̀yẹ lọ́mọ máa dá ṣẹ̀rí àpò ìdá ṣẹ̀rí àpò obìnrin yìí pé ká sọ̀rọ̀ àṣẹ̀rí à alàlùsínú alàlùsàrá èmi àlàdìyà pàpàdà ìdíyà ẹ̀sẹ̀ tó ní ọ̀nà ọ̀gẹ̀lẹ̀ lórí. Àtẹ̀já tí ó ti jẹ́ sẹ̀rí àwọn tó kẹnu gbogbo ọ̀rọ̀ àjọ ọ̀sẹ̀wà sẹ̀rí àdìfà. Kọ́dà, a rí nínú àwọn olùmọ̀ súnà, ìmọ̀mù ẹ̀jùrí, alayhi rahmatullah, wọ́n ti di kan síra àwọn pé ní kìtàbù sẹ̀ríà, tó bá sí yàtọ̀ sáwọn èyí táwọn àfáà sẹ́ńsì àtìbù rẹ̀ tẹ bá sí láti fèsì àkọ́kọ́ dópin rẹ̀ gbogbo bẹ́ẹ̀ máa bá bẹ̀ ọ̀rọ̀ àkídà àti sẹ̀ríà nǹkan tó kẹnu sẹ̀ríà ọ̀rọ̀ ìmán ọ̀rọ̀ sọ̀lá ọ̀rọ̀ síyá ọ̀rọ̀ zàká ọ̀rọ̀ hajj sẹ̀ríà lẹ́yìn lẹ́yìn ló tó fẹ́ kan ní ó ti ẹ ó ti jábílé fa ya ọ̀lẹ́ ló kò pa ibi wọ́n ti lòfin yẹn wọ́n ti lòfin ọlọ́run kìí sábi lẹ́kọ̀ kìí sábi lẹ́yà yóò jẹ gba ọ́sẹ̀sì kí wọ́n tún yòfin ọlọ́run lẹ́yìn lẹ́yìn làwọn eléyìí ìdánwò tún jẹun sẹ̀rí àti. tó bá fẹ́ mumi báyìí tó ọmọ máa mí sínú gbá omi ìlera rẹ náà ní sẹ̀rí àkùn. ṣùgbọ́n ṣẹ́wọ̀hù àṣẹ̀rí à wọ́n ti gba fọ́tò yẹn jẹ́ bí ìfẹ́ ni wọ́n bí o ti à báyìí à wọ́n gbé orí à wọ́n bẹ̀yẹ̀ wọ́n pààyẹ̀ tó dáwọn mùsùlùmí mú wá ní ẹ lórí bí wọ́n ti dàwọ̀rẹ́ yẹn jẹ́ ló fi já sí wípé ọ̀kọ́sùdù ṣẹ̀ríyà àwọn ìdí pàtàkì òfin ọlọ́run ọba yìí èyí tó ní ṣe ìṣèbùdí àtọ̀lòrìyá ti kọ́m tó ní ṣe pẹ̀lú bá sọ àwọn kò sí mánì márùn mùsùlùmánì márùn yìí náà tá a bá tún wò dáadáa a kò rí nínú ẹ̀ hibul amunil'am ìsọ ìfọ̀kànbalẹ̀ gbogbogbò oníbẹ̀lábẹ̀rẹ̀ bí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀sìn bá wà ẹ̀yìn ti fi òní ṣẹlẹ̀ láwùjọ ìyá ẹgbẹ́ nìkan ọ̀sẹ̀ wọn àti Islam ní ìlú ọ̀hún fi sọ́ọ̀bù ẹ̀hún òṣèré mọ́ wọn ti ń lo ṣẹ̀ríyà yóò ní jìyà tí wọ́n mú torí tí yorùbá lẹ́sìn àwùjọ tẹ̀sí pàtàkì kí mẹ́rin náà ní ọ̀rọ̀ ẹ̀mí eré ọ̀fẹ́ kẹ́jẹ́ máa wé kábàá pààyàn lọ́dẹ̀ yòówù tí wọ́n máa ń gbà pààyàn olùsèwà náà hadithu abdullahi bin Mas'ud radiyallahu anhu wọn ni la yahillu damu mọ̀rẹ́ ti mọ́sílẹ̀ illa bi ihda salat ìlẹ́tọ̀ láti tẹ̀jẹ́ ọmọ ni ẹ mùsùlùmí lẹ̀ báyìí láti pẹ̀lú ìtẹ́nu mẹ́ta ẹni ẹ bá ṣe ìtẹ́nu mẹ́ta ẹni wọ́n dẹ̀ ti lu sẹ̀rí àdí o ìtìkọ́ àkẹlẹ́ àkójọ lára afẹ́fẹ́ nìyẹn wí. aláṣẹ ni ó ṣe pé mo fi wọn lójú ìṣèjọba àtọ̀dọ́ tí wọ́n nìyẹn. alákọ̀ọ́kọ́ ni ẹ̀mí tó ń pa ẹ̀kan paadi. mùsùlùmí òwe lábáyé pé alikọ́tìlú ló ń pa àlè ìpànìyàn òun náà ni ó dín ìpànìyàn lọ́ba dẹ́rọ gbogbo ọ̀lẹ́kùn fi ìfọ́n ayá tí ìyẹn pààyàn ká pàájú ẹ̀yìn èèyàn yóò kó sì máa wà nínú ìṣẹ̀mí ayé ọ̀rẹ́ tó bá ti mọ̀ pé tóun bá pààyàn òun nínú òun rẹ̀ wá ká òun náà yóò sì wọ́n ẹ̀mí ò jẹ̀mí lọ. mú làwọn aláàbí sọ wípé kò sí ìkìlá níbi ọ̀rọ̀ ìkọ́sì tí wọ́n sọ ọmọ pé tóun bá ti pa lágbájá àmà ẹgbẹ́ mi lẹ́nu yẹn gbé sọ́run ẹ̀mí yẹn lẹ́nu wọn náà gbé sọ́run ṣé bá fáyé náà. lárọ́gà wọn jẹ mi pa ni wọ́n pọ̀ sí wọn dání láti pààyàn. wọ́n lè fẹ̀mí ara rẹ̀ lẹ̀ wọ́n sàlàyé fún ọ ni pé ẹgbẹ́ mi lẹ́nu yẹn ní ìdílé mi náà ní bóyá ẹsẹ̀ òun tẹ̀ bá fẹ́ sí fún un. nígbà mo ti ní nǹka. hibbil òun ni sẹ̀rí àgùnmú wa. la ti fẹ́ dáàbò bẹ́ẹ̀ mi àti má ní méjì nìyẹn bí ajẹ́ ni wọ́n bá sáyẹ̀ báyìí ni wọ́n tún lò kí ẹ̀sìn wọ́n ó fà wọn náà ẹ̀rí. àkàlẹ́ àdínẹ́sà yẹrẹ kò sẹ́ni kan tó lè rí èèyàn kan tó òun ṣe ìyàwó òun fẹ́ àwọn oṣù lọ́gà ẹnìkan wà ń lọ ṣe àgbèrè pẹ̀lú ẹ̀ wà lóyún nínú rẹ̀ ó dùn. àdúgbò àkọsẹ̀lẹ̀ láwùjọ níbi tí omi òtọ́ wáyé ó lè fa ohun táwọn èèyàn máa para wọn náà wọn ní sẹ̀rí àti gbé jí àkàlẹ̀ lórí ẹ̀fẹ́ òǹkọ́ máa wáyé o ní ọba dẹ òun tó pé kí ìlọ́kọ̀ mi láyà ọkùnrin lẹ́gbẹ̀ẹ́ ọdún rẹ̀ lórí láyé ọba ti lọ́kọ̀ tán láyà kókó láyé níbi wọn tún lò fi hàn. bákan náà lábẹ́ hezbollah abdul aam alaam èyí ti kó dúkìá wa wọ́n ṣe wàhálà ọkọ́rọ̀ ọ̀dọ́ kẹ́nìkẹ́kẹ́ ní pé kó gbogbo ẹ̀. ìgbà bẹ́ẹ̀ ṣe ìbáyọ̀ wà fà sí jùbọ́. kẹ̀lé àgbéjì àtàlẹ̀ lórí ilé nìgbè ìmọ̀wọ́ ló fi gbówó àti ọ̀bá wọn ní fún kẹ́sẹ̀ ní ọmọ àdúgbò. ìyá ni wọ́n gbọ́ wọlé tó bá tó fèsì. àìsàn ògbélé ìta bá ní ká fi ilẹ̀ pé ẹni ọba kódà kó tuntun tó bí òtó pààyàn lórí ẹ̀. sẹ̀ríyà nínú àwọn ẹ̀bí pàtàkì rẹ̀ láti wá sọ abdul ab nínú ẹ̀dà lùkẹ́ni ọ̀ ó ń bú mi máa bú ọ ó ẹnìkan wá ta sí yẹn ni tọ́lọ̀ pé yẹn ni aláburú onígbìmọ̀ ni ẹ̀ ó dẹ̀ tó sí náà a máa gbọ́ lẹ̀ òlẹ̀ àgbórí ẹ̀ kí tún ẹlòmí lè lè ẹ̀yà ló hàn ẹ̀ máa jẹ orí bẹ́ẹ̀ ìwọ́n tó parọ́ mọ́ yẹn tó ní tó fi fìdí ẹ̀ ayé ni àti níjọ́ gbẹ̀gbẹ̀ àti ìyá orí kejì rẹ̀ ọlọ́kọ́ káwọ́ yọ àwọn òkú wa lórílẹ̀ nàìjíríà kúlù kọ́lé káàdà ọ̀sẹ̀kùnlá àlẹ́ ìwọlẹ́gbọ̀ والمسلمين في مشارق الأرض ومغاربها نستغفره ونتوب إليه إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث ورحمة العالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين عباد الله ìyá ló sin ọlọ́run òdì kejì ìfàyàbalẹ̀ wo ni ìfàyè tètè ìfàyè tètè ìfàyà ẹnu rẹ̀ máa jẹ́ kéèyàn nígbò ṣáájú lọ́lẹ̀ yorùbá ń bá ẹ̀kọ́ síbi tí wọ́n ti bẹ̀rù kú o lọ́lẹ̀ yorùbá wa yìí ti wá kọ̀ọ̀kan èèyàn kan bẹ kú láwùjọ kan ṣé wàá ṣe fẹsẹ̀ ṣéǹjì ní ìsìnkú kú àgbègbè ní ọjà pàrọ̀ pàrọ̀ orí bẹ́ẹ̀ láwọn àyè mi. ìpayà ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ kí pàdéyàn máa wáyé láwùjọ. ìpàdéyàn yìí wá nì ọjà ṣàrọ̀ tó ní àṣọrọ̀ ọ̀sà. àmì kan ní nínú àmì pé ayé ń lọ sópin nígbà wa yìí náà ní láwa bá ń sọ̀rọ̀ lógún bí ọdún sẹ́yìn àníyàn gbajúmọ̀ báyìí ṣùgbọ́n kò sí ohun tí ń sọ fún wa yìí pé ká má sàbẹ̀rà kálukú tẹra mọ́sẹ̀ olóore orókùn ayé láti kọ́ sí. Ìgbésí ọlọ́run sọ̀rọ̀ àlẹ́ sọ̀rọ̀ ó ní ẹ̀ka kọ́ọ̀rọ̀ kàmá. Àsìkò ní pẹ́sìra wọn mọ́ ẹ̀dá kò ń yò látẹ̀lé yàtọ̀ náà ọmọ dàbí àná àmì ìlànà tí wọ́n ló kéré ọlọ́run kàwá kẹ́ni tí ó ṣe láyé o ó ṣe jọ sí ní rọrùn fún ayé bá ń tẹ́ lọ akẹ́wẹ̀ ìbára àná ọdún tó lọ ọjọ́ dàbí àná lọ́dún yóò mọ̀ pé kéè sàmì asọ́fọ́ ọ̀dá fáwọn ọmọ rẹ̀ kéékèèké ó lè mo ti fò ẹ̀sùn ọgbà tó ń bò ọmọ ìpé kéè sàmì ọjọ́ tó ti lé ní ọgọ́rùn-ún mẹ́ta àti kọjá mẹ́ta. Bákan náà wọ̀nyẹ́ ń kóso làwọn ẹ̀ iṣẹ́ ọmọ àdínkù. Àwọn èèyàn ní máa rí sẹ́ dáadáa sí dàbí alára mọ̀. Ìgbínà ìlọ ìlà lọ́jọ́ bí kúrú yìí. Àwọn akẹ́ ń lò pa lò pẹ́ ní ẹlòmí ọ̀kẹ́ wo rẹ̀ fún ìgbé ọdún kẹ. Ẹ dákun mọ́ ìhà sí. Síbí mi gẹ́gẹ́ alára tí wọ́n bá ní ọyá fúnra rẹ̀ ní máàkì tí wọ́n gẹ́ ju òsì ní fún ààrẹ ní fọ́tì àbí pàtì láì àjẹ́ ní fọ́tì máa ń pàtì bò rẹ̀ láti fún rẹ̀ sáyẹ́ǹsì já lọ́dún kan kí ni mo ṣe gbogbo nẹ́bílà rákà méjì lámì yẹn ń kú pẹ̀lú ọ̀rẹ́ yẹn ààrẹ àlùkọ́mí wàlẹ̀tìmẹ́rin ṣé mò ń gbà tìláwà ṣèǹṣe àwọn àdìgáàrù ṣé mò ń ṣe nígbà tó rọ́ọ̀ṣì ṣé mò ń ṣe mo ti dáadáa sí àdúgbò bàbá mi àdúgbò ṣe ń darú wọ́n á ní ìwọ̀n gẹ̀gẹ̀ alára àwúlẹ̀ rẹ̀ ọ̀yà ní kẹ́nìkẹ́ bọ̀ ọ̀yà fún ààrẹ ní máàdì ìyọ́ kẹ̀rí pọ́nú kẹ̀kẹ́ pé kéré iṣẹ́ tí ìyẹn ṣe gbìn òtó sí oṣù ká ọ̀yẹ́ ń tòṣù láàmẹ́lú wọ́n yóò lọ́kọ́ ṣọ́ àwọn ìwú làáhùn aṣọ́ òun náà ni ahun tó ní ojú kòkòrò nù òun ni ó sì ní ohun tó tún wà lọ́wọ́ èèyàn mẹ́gbàá àbí báyé fẹ́ lópin ẹni kọ́ bá dẹ́dà náà lọ́wọ́ ọmọ yóò kọ́ sọ́ àdẹ́bùdì yìí àwòlá ìkà fọ́ọ̀mù yìí mú fi ẹni tá a bá yọ àwọn olójúgbò kòrò tó wà ní ẹ̀mí ẹ̀ kúrò àwọn yẹn máa jèrè àtọ́jú kejì rẹ̀ òní jèrè yẹn. bákan náà wọ́n fẹ́ ìsàrò ìfíkà wàhálà ó fojú hàn sọ̀wọ́ báyìí àwọn yẹn ń sìn sọ̀rọ̀ lójẹ́gbé fàínàlì hábà àwọn àìkàlám gbogbo ogun dáàbà yẹnjú ẹ̀ títí tí ò ní lójútù ní ọ̀rọ̀ ni ó ti bẹ̀rẹ̀ ẹ̀yẹn sì sọ́jọ́ fitna ẹgbẹ́ tí wà lára ti wà láwùjọ báyìí ẹgbẹ́ lọ sọ àwọn ẹ̀kí ní ọmọ ajáde ó ní dá wàhálà lẹ̀ bákan ẹ̀ wá kí ni túmọ̀ tẹ̀wé títí ọlọ́run ní ẹ̀kọ́tìló ẹ̀kọ́tìló àníyàn mo máa kọ́ wọn. Abẹ́ ìwò bàbá yẹn tí gbèsè ayé tó wá lọ́wọ́ bọ́ sí àsìkò ní ayé mi. Àníyàn lọ́wọ́ á wọ́pọ̀ yìí. Àbí ní tá ń rí látẹ̀ra mọ́sí ọwọ́ wa ní lọ́la ti fẹ́ sàn ìṣòlóore. Látẹ̀ra mọ́ kí ló pé ká bí sì fún ẹ̀ kó ló pé ọ̀nà tó ká láwọn ò tí kà ọ́ tètè tẹra mọ́sẹ́ ọwọ́ rẹ̀ ṣe olóore ló ṣe ayé mùsùlùmí náà ìbádọ́lá ìpànìyàn yìí aburú ni èdè tó ń gbà dánú sọlá àsálà ń sọ kó máa kọ ó túmọ̀ kó jọ láà aburú ni ẹgbẹ́ jẹ́ mùsùlùmí àkóbọ̀lọ́pàá ẹni tí èso mùsùlùmí kí a kò gbọ́dọ̀ pa a gbọ́dọ̀ pa a gbọ́dọ̀ tẹ̀mùsílù ẹ̀ tí wọ́n pè ní tẹ̀mùsílù kí ẹ gbọ́ pẹ̀lú èèyàn lọ́rùn báyìí ó sì dùn bọ́ ẹ̀ láìsí màálù láìsí wúrẹ́ láìsí adìẹ hajjá fìlmọ́sàbí ìmáníkì tí ẹ bí di ẹrẹ já àwọn lẹ́yìn ọgbọ́dọ̀ jẹ́ ó gbé màálù kalẹ̀ àbí wúrẹ́ ọwọ́ àgé báyìí kí orí bọ́ sẹ́gbẹ́ kan báyìí èèyàn gbọ́dọ̀ jẹ́ lè ánàwó àṣà ó ṣàyídà ẹni yóò lè tẹ̀lé ẹ̀kọ́ dáńsọ̀lá àtàlánkọ́ wa. إن الله كتب الإحسان على كل شيء ọlọ́run ti kàkọ́lẹ̀ dáadáa ó gbogbo àyíká dábàá tó ń fa àtúntò kí ẹ bá fẹ́ dúkù kẹ́ẹ̀dùn dáadáa àyìnbá àkọsẹ́ tó bá yẹ kó ìfẹ́ gùn ni ọkọ̀ bíi ẹ̀rà tó dún láti nà lọ́sẹ̀ nípa dáadáa. àlùyọ̀ fẹ́jà àhádùn kòmùsà fúrájá kẹ́ni kò sẹ́yìn jẹ́ kọ́ bẹ̀rẹ̀ mú dáadáa. Ẹgbẹ́ lọ́dọ̀ àwọn lábá ní sọ́dá gbẹ́rin fún yẹn fún ọ̀fẹ́ kọmọ sọ́ọ̀sì, ọba sí ṣùkùṣùkù báyìí. Ṣáà! Tó bá gbé lọ lákọ̀ọ́kọ́ kọjá padà, kẹrẹ kí gbogbo kí méjèèjì ò ti gé. Ó jẹ́ fún àwọn pé òun dún ṣe sùn láàpọ̀ wọ́n ló ṣe wọ́n rọ̀ fún wa láwọn ẹran ẹni ẹ̀. ẹni kọ̀ọ̀kan yóò kọ́ bẹ̀rẹ̀ wà ní yóò rìn tẹ̀lé àṣà ó fẹ́ràn yẹn nísìnyí dáadáa. ipa ní ẹ̀ haramu ni. nufusu màsùmá pápá haramu ni. ọlọ́run bá subhanahu sọ yìí pé ọmọ yẹn tó mọ́kùnrin mọ́tàmídán ọjọ́ sáà òhùn jahannam ọ̀rẹ́dàm fìlà ìdí ó bá mọ̀ mọ̀ pa mọ̀ mi ní ẹ̀sìn rẹ̀ iná ẹja nẹ́mọ̀ ní kódà ó dẹ̀sí àgbèrè sínú ẹ̀ kọ́lọ̀wọ̀ bá wọ́ sàwọn ìdùnnú ara. ọ̀gọ́ ti bá lọ́hùn àlẹ́ ìyá àkọ́kọ́ tí ó jẹ́ ní pé fàtẹ́sà òhùn jùlọ ìyá wọn nìyẹn ìyá nẹ́mọ̀ ní ọwọ́ kọ́ọ̀lù dàbí ìhà ìyá kejì nìyẹn á tún gbèrè sínú ẹ̀. ọ̀gọ́ ti bá lọ́hùn àlẹ́ ọlọ́run wọ́n là ánẹ̀wù ìyà kẹrin ọlọ́run a tún gbé jìnà sí kẹrẹ ìyà kàrún wà ájálẹ̀wù àdáàbàn àdìmà ìyà tó tóbi ọlọ́run apá ní ṣèkàlẹ̀ fún káàmà aláyé eléèlú bí eléèlú ọdún ṣètò ó jẹ́ yà márùn tó wọ́n ìka jù máa wájú lórí nàìjíríà táwà nìyí àfi sọ pé gbogbo ẹlẹ́sìn lè gbé nàìjíríà ọjọ́ mùsùlùmí ni ọjọ́ bọ́gibọ̀gbẹ́ ni ọjọ́ òkú sikan ni gbogbo ọgbà táwọn lè gbé nàìjíríà ó mìíràn kí wọ́n ní kọ̀ọ̀kẹ́ bára ní nàìjíríà nìyẹn ìyẹn bá pa wọn ìyẹn sàgbàgbọ́ ìjọlọ́run sọ láti láwọn pé ọ̀nkọ́ta làmọ̀ àhẹ́dà làmúyẹ́rì ọ̀ ìhàdàlì jẹ́sán ẹni ọba pẹ̀lú adúláwò káà ní pé òní fúnlẹ̀ máa gbé yìí onígbòhun àlùjẹ́nà nítorí pé bí àlùjẹ́nà máa wà sí kékeré bá ń bá rẹ̀ tọ́wọ́ tó bí ní kí ẹni bá lọ ga ìmí ìjọlọ́run sọlá àlùsọlá nípa ọ̀rọ̀ kan tí wọ́n lọ bí àbúlá ìfún àpáàsì ẹnìkan lọ kí lọ́wọ́ àbúlá ìfún àpáàsì kiri. hal lè kọ́ ọ̀tún lè ká òbá tí apànìyàn lè ráforíjì ọlọ́run sáà. Abdullahi ibn Abbas wọ́n tí mọ̀ fún ojú ènìyàn ń sọ wọ́n á bẹ̀rẹ̀ pé kí ló fi wí ní kí lọ sọ ènìyàn tún wí lẹ́ẹ̀kẹ́ ní ó wí lẹ́ẹ̀kejì ó wí lẹ́ẹ̀kẹta ah, àbá ni mo tẹ́mi gbọ́ ká nẹ́bí yìí sọ ni pé ẹni tí wọ́n bá pa yóò gbẹ́jẹ̀ déjọ́ gbé dàbíyá mọ́ yóò wá mú ọwọ́ kan yóò gbé síbi orí rẹ̀ tó so mọ́ni ọwọ́ kejì yóò fi pa ẹni tó pa dáadáa ẹ̀jẹ̀ ó sì máa tún níbi iṣan méjì tẹ́jẹ̀ tí máa ń dá yọ̀yọ̀yọ̀ ẹ̀jẹ̀ ó máa dàbẹ̀ yóò wá wọ ọ lọ sí àyà ara sí ọlọ́run ọba ilé ìlú àgbáláyé yóò máa sọ fọba dẹ́dà ọlọ́run sì ti mọ̀ káàzá kọ̀tàlà ni èyí lọ pa mí o òtẹ́ni tó pa mí ni o ọlọ́ba dẹ́dà wá sọ wípé à ẹ̀yìn ta ọmọ àpàdánù o wọn ni kọ̀ọ̀dá àbá bí i ìlànà yáàbò lọ́nà wàlẹ̀ yáàbò lọ́nà àníyàn yìí ó nìyí ó àbúrò pàníyàn ó ní ẹrù jẹjẹ àgbọ́dọ̀ ṣe gbogbo èyí dáyé náà ń ṣe lẹ́nu jọ mẹ́ta ìbáníṣì ti dé odò ẹrù jẹjẹ ní o tó tí fúnpá rẹ̀ bá ga ó lè jẹni tí ò ní gbọ́ o kíkíní ní òní kàmá ọ láàyè ṣá rọ́bù ọyọ ọmọ rẹ̀ sí wàá gbèsè àbọ̀rọ̀ ọmọ sí àbọ̀mọ́ lọ sí skul. gbogbo ń tọ́ka ti ní í ṣe pẹ̀lú alkhawfu wal amn adarí ẹ̀sọ́tọ̀ àwọn aláṣẹ. àwọn ni wọ́n sọ bí ẹ wọlé àwọn ni wọ́n sọ bí ẹ jáde. ní òde lẹ́nà ní ìsìn ìdìbìdì àwọn olóyè lọ kojú àwọn ẹni tàwé. sára àtẹnudù wa náà ń pariwo aláṣẹ òkè àti aláṣẹ ìsàlẹ̀ láwọn là ń pariwo àwọn ọ̀dọ́ yá wàhálà dé ọyá kò sí wàhálà o a ah, òfin wọ́n ti dé wọ́n tẹ́ sọ̀kalẹ̀ sẹ́yìn kúlé nìkan ní ọ̀pẹ́ láwáyé wọ́n tún kúrò láwáyé wọ́n tún ti sáré bọ́ sódò mọ́ padà yàrá yìí ẹni ó tilẹ̀ fún kálù padà sílẹ̀kùn wọn rí pé òsì ẹ̀nà kò lẹ́sọ̀ọ́ fún mùsùlùmí àyọ̀rọ̀ ó tẹ̀rù bá wọn nítorí ẹrù ó sì ẹlòmíín sùn tájú fẹ̀mí lọ. kódà láti jẹta kan dá wàhálà lẹ ẹlòmíín sì nǹkan ọkàn báyà rẹ̀ ti ti ti fi náà ló tó torí wọn pé àtẹ̀ǹtà mú wọn lè dé àwọn ni ti dúdú bóyá wọn sáfẹ́yìn kù lé bẹ̀rẹ̀. àwọn àbúrò rẹ̀ ìrù jẹjẹ àgbàdo tó wáyé tó tún fẹ́rẹ́ sí fàdìyàn àṣẹ̀rí akọ̀ fún wa láti ní ọ̀bẹ àti ìlà àbí àṣà àbí bòdì ẹ̀mọ́ máa kọ́ dáyẹ̀ ṣe kọ́ fẹ́ fi máa ó ti ọlọ́run lè kó tó àlè ọmọ ìlú tẹ̀mọ́ ní kámẹ́rà alẹ́ nàṣẹ́lá mọ́lẹ̀ ìsàmìnà mo lè gbé dàtí wa láì fi sara wa. ó ṣe kìlọ̀kìlọ̀ yìí pé láàyè ṣòro àpàtúkùn ní ọgbọ́dọ̀ máa ná ìdá ọ̀pẹ́ kan máa ná gbogbo àsìkò fìtínà yìí á sọ̀rọ̀ gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ láti láti lè jẹ àgbà mọ́ni lọ́wọ́ ìyẹn ọ̀gá ti tutù lá ìyẹn ọ̀fà kó sínú òkòrò ìlú náà ayọ̀ ìsìlẹ̀mù náà ìbádọ́lọ́ ìdí ká sọ́ra ìdí ká sọ́ra á sì ní ìfẹ́ àwọn al-mu'awwidhat ìṣàjọ ìmọ̀ lásìkò fún ọlọ́wọ́n ọba wọn. àgbà adígbàgbọ́ gbogbo eléyìí á padà fi sọ̀rọ̀ ni á padà gbàgbé ẹ̀ pẹ̀lú ògbó ọlọ́run. a tún mú àwọn mu'awwidhat ẹnìkan lóògùn ẹnìkan lóòsà gbogbo ọ̀nà wọn padà ń ta padà pé ṣé èyí ọ̀dá ògùn nìmọ̀ ọ́. àgbẹ̀ èkè làá máa ń gbọ́ tẹ́lẹ̀ àwọn tó lóògùn náà wọ́n tún sọ lẹ́yìn pé à ah, àwọn dirando tó pé èè wà lọ́wọ́ àwọn ọ̀tún lábẹ́ ogun bẹ́ lára ọ̀tún mọ́ èè yìí ọ̀dá ogun onímọ̀ àti kíní tí wọ́n ti rì mọ́lẹ̀ pé tí yẹn bá kọjá pé ọgọ́dọ̀ ya apá yẹn sẹ́gbẹ̀ ẹ̀yọ́ yọ ẹ̀sìn sọ́tọ̀ ṣé èyí náà sì ní òun ní oṣù yẹn kápá pátá ẹ̀rọ pé di àtúntà ẹ̀sìn mo ní ọmọ ayọ̀ léyìí òun ọ̀fọ̀ jáde tí ọkọ̀ tí ó kù lẹ́bọ̀dé ni ọ̀sẹ̀ ti ta lè ké sí mọ́bọ̀rọ̀ sórí yìí tí tó tẹ̀ yá ní lẹ́nu ni pé àwọn ọ̀kẹ́ ló ní pálá ọ̀rọ̀ táwọn èèyàn máa ń lọ bá wọn wọ́n tó wá kọ́ mọ́ skul lọ́dọ̀ wa yóò dé wọ́n ti tó tún délẹ̀kẹ́ fásọ́gbà arákùnrin ọ̀gbẹ́ ni kí ló dé ẹ̀yìn táwọn èèyàn wá bàtà ẹ̀fọ́ àwọn ní kiri wọ́n ní ìtìjáde ẹ̀yìn náà tó wá kọ́ mọ́ ní skul ni àsọ̀lẹ̀ ni gbogbo wa àwọn kan bá bẹ̀rẹ̀ wọ́n rẹ̀ pé ẹ̀sìn tó jẹ́ apákí náà bàbá wa sí nígbà tá a gbó tẹ̀sìn yẹn látún kí lẹ́sìn kí àwọn bàbá wa yẹn ọlọ́pàá àwọn ti fífọ́ wa níṣòro bá délé èèyàn mọ́ tí ẹ bá gbọ́ gbòm nísìn ẹlòmí inú ẹ̀kọ́ àwọn ọlọ́jọ́ sọ pé Jesus Christ inú ẹ̀kọ́ àwọn mọ́sálásí láàrin wa ẹlòmí ni yé pàdùpà òògùn lẹ́ka yé o inú àtàjọ́ kí أمك يا الله اللهم أمنا أوطاننا وولي أمورنا خيارنا ولا تولي أمورنا شرارنا يا رب العالمين يا أرحم الراحمين قوموا إلى صلاتكم